بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه قال الحافظ بن حجر رحمه الله في بلوغ المرام في كتاب النبا في كتاب الصيام عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما قد يصومه متفق عليه àdúgbò àdọ̀lọ́ tí yóò tó àtúntò tẹ̀ dáadáa tí ó sì sọ pé kí lọ́jọ́ ọ̀dà fún wa láti tó péjọ ní àtúntò yìí gẹ́gẹ́ bí ká kò sí láwọn ọdún tó ti lọ ìpèsè rọ̀mọ́dá bá ti túmọ̀ kama fún àwọn àhàdí tọjẹ mọ́rọ̀ àti tọjẹ máàwẹ̀ ká máa tún kó lè bàa jẹ́ ìrántí. gbígbà nínú Islam ọjọ́ ẹni tó ṣe pàtàkì ó sì jẹ́ orígun kan nínú orígun Islam ní ọdún kejì lẹ́yìn ìjọra. ni ọlọ́run mú wá ní oṣù ṣàbán lọ́lọ́run sọ di ọ̀ràn yẹn tó kí máa gba àwọ̀ Ramadan òsì ọlọ́run sallallahu alaihi ó sì gba ọdún mẹ́sàn-án apáta nínú àwọn tí wọ́n ń ṣe ìṣirò wọ́n fẹ́ pé méjì ń bẹ ọjọ́ ń ọjọ́ twenty ní àwọn tí wọn máa ń ṣe ìṣirò wọn fà á lọ sẹ́yìn wọn ṣe ìṣirò rẹ̀ jáde sallallahu alaihi wasallam. àwẹ̀ yìí ó wà láàrin ènìyàn àtọlọ́run ẹ̀ńtọ́ bá àwẹ̀ ọlọ́ọ̀lọ́mọ̀ ẹ̀ńtọ́ tó gbé kọ́ bá àwẹ̀ ọkàn tẹnu kúrú ni ọlọ́ọ̀lọ́mọ̀. ẹ̀ńtọ́gbà rẹ̀ táwẹ̀ rẹ̀ ti hàn táwa ńlá lè gbé kíni o ńlá lè fi ẹ̀ òtí lọ àlùfẹ́lá ló sọ pé ọlọ́run àlejò ọlá ọkọ̀ yìí ààwẹ̀ èmi ọlọ́run ní èmi náà gbà òtún ọlọ́run tó lọ́la àlè òtún àti bíi ayé pé àwẹ̀ yìí ọjọ́ ìdáàbòbò kú òlùbí iná tí òun jẹ́ kí ni ọ̀wọ́ náà tọ́lọ̀ ó ṣàlàyé fún wa nù àdìsí yìí pé ojú ọ̀nà mẹ́jọ ní ẹ̀ ni wọ́n pè ní àròjà àròjù nínú èdè lárúbáwá òun náà ní kéèyàn ó mu omi kó sì wà ìgbà ah, omi tó mu yìí ó tí ẹ bá jẹun tó yó àṣàbà ni wọ́n pè tó bá mú mi tó yó àrùwá yìí tọ́wádìí àròjàn ni wọ́n pè ojú ọ̀nà yẹn yẹn pé ojú ọ̀nà tó dé pé omi àmúyólè ni ó mú bẹ̀rẹ̀ ó sì ní ojú ọ̀nà yẹn ni àwọn aláwọ̀ ọgbà wọlé tó wá jẹ́ òmìnira ìkìyàmọ̀ ó sì fèrè lẹ̀ fún pé àbákọ̀rọ̀ bíi aláwọ̀ àyàn ní gbogbo ojú ọ̀nà àjẹ́ náà ó sì máa gba àbúbákẹ́ rẹ̀ ebi kọ́ máa bọ̀ bí kọ́ máa bọ̀ bí àtọ́jú ọ̀nà jihad àtọ́jú ọ̀nà ọ̀rọ̀ yíyáàd àtàwọn ojú ọ̀nà mìíràn tó fún abẹ́. kọ́lọ̀ ń ti wá ní aláwẹ̀ kó ti wá ní ẹlẹ́sìn kó ti wá lẹ́yìn tó mú ẹ̀sìn náà délé kọ́mọ́ ti wá lẹ́bọ lẹ́lẹ́bọ kọ́mọ́ ti àtẹ̀wọ́kú kọ́mọ́ ti alẹ́ tí ó wọ iná kó tó wà lẹ́yìn náà wọ́n la ti rí ọlọ́run láàánú rẹ̀. Ibn Hajar gẹ́gẹ́ ti fi rẹ̀ tó wá ti mú ẹ̀nùwánù wá yóò mú àwọn àhàdí ìtọ́jẹmọ wá kò túmọ̀ sí kò sí àdéhùn mi gbọ́ àwọn nǹkan pàtàkì pàtàkì lọ́dọ̀ rẹ̀ ló mú wá yẹn ní ìbámu sí síra tá à ń tò ní ẹ̀hẹ́ kílẹ̀ pé rárá ní ìbámu sí síra tọrọ fìyí ṣe tó fi ṣe kẹrù àlùwọ̀sí àlùwọ̀sí ìsìn ní ó kọ rẹ̀ tó tí rọ́ọ̀bì yìí ṣe àwọn àhàdìsì yẹn lọ́wọ́ akọ́lù rẹ̀ láti tàkìrìjù rẹ̀. ó ní òtí ọlọ́sọ̀lọ́ la àdìwọ̀ sọ́là gẹ́gẹ́ bí àdìsọ́ àwọn Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah ọkọ̀ yìí pé látàkọ́dàmú Ramadan bisawmi yawmin wala yawmin illa rajulun kana yasumu sawman falyasumhu. ẹ gbọdọ fi ọjọ́ kan gbà wò ṣáájú Ramadan bẹ́ẹ̀ náà sì ni ẹ gbọ́dọ̀ fi ọjọ́ méjì gbà wò kẹlẹ pọ mọ àyàfi èèyàn kan tó ti máa ń gbà wò kan tẹ́lẹ̀ tọwọ àti dídí Ramadan kọlá kí ẹni bí ọgbà tiẹ̀ kò sí àdìsí òun náà ni àdìsí tó ń tọ́ka lórí wípé tí ọba ti máa gba àwẹ̀ bọ̀ tẹ́lẹ̀ nínú ṣàdán tọ́wá sí ibi tí ìgbé àmọ̀yáwó fìdí òkú ní alẹ́ òní àbí lọ́la kan bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀ṣẹ̀ kíjáre kí n fi kápò tán kọ́mọ̀ jẹ́ fún àmọ́ ìjọ̀kan nù irú ẹni báyẹn haramu tó torí pé àtẹ̀lé látọ̀dọ̀ àbí wọ́sálà náà àlè wọ́sálà rẹ̀ pé láàpá súnmú hàtà sàrọ̀ wọ́dà túfìrù hàtà sàrọ̀ ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ kí sẹ́ẹ̀kìrì ìdè fẹ́tù ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ ẹ gbọ́dọ̀ sínú kí sẹ́ẹ̀kìrì ìdè fẹ́tù àtẹ̀lé látọ̀dọ̀ àbí wọ́sálà náà àlè wọ́sálà àìsí iyèméjì bọ́ sínú Ramadan iyèméjì gbá àìmọ̀ bóyá òní náà Ramadan bóyá òní kọ́ àìsí yóò bẹ̀rẹ̀ rọ̀mọ̀dán ẹ gbọ́dọ̀ fi nǹkan ṣàbáàn kẹrì ní oṣù parí nínú ọkọ̀ parí sí twenty nine nínú ọkọ̀ parí sí nínú káàdì ìkànnì méjèèjì bá ti máa pé parí ẹ gbọ́dọ̀ sọ wípé ẹ kẹsà sí ìjà ọ̀rọ̀ ọmọ èdè wọn pẹ́lẹ̀ mọ́jọ ojú ìlú pẹ́lẹ̀. àìsí iyèméjì àìsí wọnú rọ̀bọ̀dán èèwọ̀ ni. mọ́tò ayé kò yẹ kí ń gbá àwẹ̀ bọ̀ tẹ́lẹ̀ bóyá àwẹ̀ mọ́tò ni àbí àwẹ̀ tọ́ọ̀sì ni ó ti máa láti máa ń gba ọwọ́ àti kòńgẹ́ ipe ó ti rí tọ́rọ̀ mọ́tò ọ̀bẹ̀rẹ̀ lọ́la kò sí ìwọ̀n fún ọgbà tiẹ̀ èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹni tó tó jẹ àwẹ̀ sọ́rùn tọ́jú ọ̀ràn yẹn kí o sì kátá o lè máa gba tiẹ̀ lọ títí wọ́n fi kéde ọ̀rọ̀ mọ́ torí kálukú ọ̀ máa tòjú ó lò láyé ọyẹ kó ti gbàgbé tó rọmọdé òjò dé ìgbà tó èso tẹlẹ fún àbí ìdíwọ́ kan lọ́tẹ̀wọ̀ tẹ̀ fún tó ní ẹtí irú ẹni bẹ̀rẹ̀ ó lè gbà wọ́n àbí ẹ tí ìlérí kan ti ń bẹ fún lórí àwẹ̀ gbogbo àtẹ́lẹ̀ kó wọn gbá àwẹ̀ mẹ́ta fọlọ́ àfẹ́ ká máa tèlérí àwẹ̀ fọlọ́ dọ́bùsù àná àdìsí àlùkò sallallahu alaihi wasallam ìpè inna an-nazra la ya'ti bi khair wa innama yustakhraju bihi min al-bakhil kí ọmọ tèlérí ìbáàdà fọlọ́ kò lè mú kankan wá kó àwẹ̀ rẹ̀ ń tó léyìn pé ní ọ̀wà apatọ́nà ó fi fún ọlọ́mọ ni tó rò pé ní ọ̀fà tọ́nà ó fi fún ọlọ́mọ ìnà nàìjíríà láàyè àti ìyẹ̀fẹ̀ kó o ṣe ìlérí ìbáadà bọ́lọ́hùn kò túmọ̀ yìí pé orin tó fẹ́ wà bá ọ ntọ́ba ti wà ní àkọọ́lẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ bá ya tẹ́lẹ̀ ìyẹn máa tún lè rí gbàngán lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀bá wẹ̀ sí ìgbàláwọ̀ ẹ bá ya mu ẹ bí a ẹ bá ah, ti mi lówó yìí pẹ̀lú òkú ọlọ́jọ́ sọ́jà àti pàtí ní gbogbo agbọ́dọ̀ tó wà báyìí pọ̀ ọ̀dọ́ àwùjọ àwọn ti gbé yorùbá yẹn orí sẹ́yìn tó one thousand náà lè rè fóònù fi alágbàpọ̀ bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ ní ọgbà two thousand lọ́wọ́ lọ́nà ọba ìsọ̀ba báyẹn ìsọ̀ba tó gbé ààbò gbogbo ti ń ṣe ó ti lákọ̀ọ́lẹ̀ ó ti ní kádà ó ti pè gbogbo ẹ̀. tọ́ba ti ìbáàdà fọlọ́ ti ìbáàdà fọlọ́ kèké kíkọ́ wa mọ sẹ́kù lọ ṣe ìkẹ́ báyìí fún tọ́wá ti yẹn náà báyìí àbí báyìí. bẹ́ẹ̀ náà ni àwọn míì ní ti lọ́yẹ́ bẹ́ẹ̀ ló ní ìyọ́ máa fún wọn bóòlù ń gbẹjẹ́ níwájú fún ìyẹn dédé ìrìnnú tó yẹn bá gbà bóòlù ti jẹ irú ìlú inú ìsìlámù rárá kódà bó sábà ní sọ kò sí ní ìsìlámù rárá fínú fídọ̀ lọ́dọ̀ ara rẹ bó bá wù ọ́ láti sàrà àti sàrà fínú fídọ̀ látara rẹ bó bá wù ọ́ láti gbàwẹ̀ gbàwẹ̀ bó ti náà sílà lọ́fẹ́ ti tọ́pọ̀ sí kó ti fún wa lọ́fẹ́ kàkà ìgbẹ́ nìkan ni wọ́n máa da fún ọ ìgbẹ́ lọ́ra kàkí wá ti kàá sì méje bóòlù ti jẹ́ anabi ọlọ́run anabi sallallahu alaihi wasallam tó yẹ kó nǹkan ni ọlọ́run rán ṣẹ́ kìí dáàyàn ní ìdá wípé ẹ̀ mọ́ wá dá mọ́ wá bu sàrà fún ẹ̀sẹ̀. àdéhùn káàbù ti rẹ yọ bá wípé yọ sọ̀rọ̀ ni ewé nǹkan báyìí ọ̀dà ìdíjọba búlù ilé ọmọ tàbí kì í àbí ọmọ ti nǹkan báyìí ìrọ̀ gbùdúrọ̀ wá sí ẹ̀. òtí ọlọ́run sálọ́lá àdìọ́sálá onílá àtàkọ́tà mú rọmọdán fi tó mi yóò wọlé ayé ọmọ yìí rọmọdán ìkànnù méjìlá rẹ tọ́wà nínú ọdún kan gbogbo oṣù méjèèjìlá yẹ kò sí kankan tó kọ́ rẹ̀ wá nù Qur'an àti oṣù rọmọdán tọ́lọ́ wa pé ṣáà rọmọdán náà lẹ́bi fún ìṣẹ̀lẹ̀ àfihàn Qur'an oṣù Ramadan tọ́lọ́ ọba tó ti dídì tó sọ kó àǹkalẹ̀ nínú ẹ̀. àdìsí bẹ́ẹ̀ wá lórí pé ẹ̀rọ máa dá akọ Ramadan lórí pé ọlọ́run ní jẹ́ Ramadan àdìsí ni àdìsí tọ́lẹ̀ ni kọ̀lá làbíà oṣù ní jẹ́ Ramadan onáà lè sáà ń nínú rẹ̀. ṣùgbọ́n láti ìpìlẹ̀ wọn sọ pé Ramadan yẹn níbi ìdúgbò lọ́dún wa tó ń dájẹ́ pé nípìlẹ̀ rẹ̀ oṣù ní ọdún tí ẹ̀rù ń wà ń ta pẹ̀lú lágbàá ọmọ sọ pé fárúfà mi ń Ramadan ìdílé náà Ramadan ìdílé náà ọ̀họ̀ fún òkun náà ó tún wá já sínú náà gàgàn yẹn tó tó gbóná lọ́ka fún ọ̀họ̀ ajá sínú náà gàgàn tí kò ní tẹ̀ bá tó wọ̀ ọ́ ju ntọ́rú ju ìfẹsítọ́wà tẹ́lẹ̀ lọ ni wọ́n máa ń lò gẹ́gẹ́ bí òwe bíi kí wọ́n sọ pé záàdà fi nàgá lílà yìí ó tún lé sí ẹ̀rọ ọkọ̀ ó tún kù sí ẹ̀rọ ọkọ̀ tó ti tẹ̀lé ọdún wá dábì lò ọwọ́ akíndé ọ̀sán ọwọ́ awọ́ọ̀dù. Ànábì sallallahu alaihi wasallam. oníkàmọ́ gba àwùrọ̀ ọjọ́ kan àbọ̀jọ́ méjì kálá àti kan ka rọ̀mọ̀dán ká jẹun pọ̀ mọ́ rọ̀mọ̀dán oníkàmọ́ ti bẹ́ẹ̀ ọkọ̀ dà á ọjọ́ kan àbọ̀jọ́ méjì ẹ̀ ń bá tọjọ́ mẹ́ta náà kọjá ẹ̀ ń bá jọjọ́ mẹ́wàá bá rẹ̀ ní tó yìí kí ni èrò ẹtólùfin kí ni tó ń gbà lérò yẹn bẹ́ẹ̀ mọ́ gbà wẹ̀ kẹ́ wá kọ́kọ́ ọmọ rọ̀mọ̀dá ẹ bá ti ń gbà wẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ẹ̀dá dúró gbà rọ̀mọ̀dá bá ti ń fún ma ọjọ́ kan ọjọ́ méjì ẹ̀ ti dá dúró kó fi lè bá jẹ́ pé ẹ lókun pàṣẹ bá fẹ́ gba rọ̀mọ̀dá à ń gbà wẹ̀ kọ́lọ̀ kò túbọ̀ sí pé òwú ìkì ara ó wí ara. ṣùgbọ́n tọ́lọ́ ń fẹ́ pẹ̀lú ẹ̀ òun náà ní pé kátẹ̀bá fún òfin òun nǹkan àkọ́kọ́ nìyẹn lẹ́yìn ìgbà náà fún táà tún lè ní láǹfààní dára bá ń gbá wẹ̀ ọlọ́run náà ń fẹ́ ni ni wọ́n pè ní mọ̀kọ́sí ti ṣẹ̀ríyà tọ́lọ́ ń fẹ́ ara rẹ̀ ó fi gbogbo oúnjẹ wọn lọ́dọ̀ rẹ̀ ń gbá wẹ̀ ìjọ́ ọlọ́run bá ní èsì bí òṣòwò owó ń bẹ tó lè nà ṣùgbọ́n tí ọ̀rọ̀ àgbọn ò sí àbọ̀wọ́ àwọn ọmọ àhámọ́ yóò lè kó òní jẹ́ pé ọjọ́ kan tí ọ̀jọ́ yọ̀ wà kọ́gbá lẹ́ẹ̀bá sì mọ̀ ìgbà ah, ọkùnrin rè é <laughs> ìlà ojú rẹ̀ àbí ìtọ́ba lára ilẹ̀ ti pé á ah, tó náà jù ní báyìí tó bẹ́ẹ̀ náà sì ni kí n ò lè lẹ́mìí àánú sẹ́nìkejì jọ ẹnì kan bá sọ fún ọ fún òòlù jẹjẹ kó o ní sílì ìjọ tí wọn náà gbá wẹ lọ́pẹ́ hàn hàn ló délé lálẹ́ tí wọ́n ní à kíní ti wà lórí náà kó ti dènà irú tọ́bẹ̀ ní tó dọ̀rọ̀ lẹ̀ iṣẹ́ ẹ̀ ti mọ̀ fún àwọn lórí ọlọ́run <laughs> aago méje ti dùlẹ̀ á ní oúnjẹ òsì dìlẹ̀ ẹgbà ẹ ní ẹkọ kókó wà àwọn àgbẹ̀tọ́ sàtẹ̀ ẹ̀kọ́ fún náà kára ó lè balẹ̀ so. ịtọla bá ń fẹ́ pẹ̀lú òfin rẹ̀ òun náà ní kókó jẹ́ àǹfààní fọmọ ẹ̀dẹ́ ènìyàn táwọn onímọ̀ ń pè ní kíni o jẹ́nìkò lè mọ̀ sọ́ọ́lẹ́ wọ̀dárì lè mọ̀ gbogbo ẹ̀ nìyẹn àǹfààní tọ́pọ̀ ń bẹ́ẹ̀ bí awẹ̀ nínú ẹ̀ náà ní kókó àǹfààní fún ara wa ká tún lè lálàáfíà ká lè ká sì ní àánú láàrin ara wa ká mọ ìdí ń bẹ lára kọ́lọ̀ mọ́tò fi fọ́ wa. nínú ẹgbà wa mi ò ní jù lọ nínú ẹgbà wa mi ní láàárọ̀ jù láàyè kò sí ìwọ méjì nínú náà ẹ ọ o kọyà àgbà bẹ́ẹ̀ náà ni ẹ tún ní àwẹ̀ ọ̀ràn òun náà ni àdìsí tí Ibn Hajar sọ pé zakara hul Bukhari tààlí padà Imam Bukhari ọ̀sán ọdún síra rẹ̀ lẹ́yìn tí òfin sáná tí màmú Bukhari ọba ti sádẹ́mù sí hadith kan ó mẹ́fẹ́ kò sínú hadith tó gbà wá ọkàn gbọ́ ni kò nílẹ̀ lọ́dọ̀ tiẹ̀ gbọ́n nítorí nílẹ̀ lọ́dọ̀ tiẹ̀ yọ wà á sọ yóò sì bẹ̀rẹ̀ pẹ̀lú haddatani lágbẹ́dá bá mi sọ̀rọ̀ yọ wà á kó sádẹ́mù yẹn ṣùgbọ́n tààlí kù lélẹ́yìí kò sánà dùkú lọ́dọ̀ Bukhari wọ̀wọ̀ sọ́là wọlé kàmsa àwọn àtàwọn sunani mẹ́rẹ̀ẹ̀rin àti imaamu ahmed àwọn tó wáṣúlù rẹ̀ àwọn tó fánẹ́lù rẹ̀ lọ́dọ̀ tí wọn. wọ́n sọ ha àwọn ibnu kuzayma wa ibnu hibban ibnu kuzayma àti ibnu hibban àwọn gba wa nù sọ̀rọ̀ ìmú wọn wọ́n yìí sọ́kọ́ àbí sọ́kọ́ sọ̀rọ̀ ni. àbá wa abdallah bin abdulrahman ntọ́wọ́ abẹ́ náà ní pé wàá ní Ammar bin Yasir radiyallahu anhuma qal man sama al-yawma alladhi yushaqqu fihi faqad ata abal qasim sallallahu alayhi wa sallam. Ammar bin Yasir kanu àwọn tàbí àdúgbò sallallahu alayhi wa sallam. Ammar tàbí Yasir náà tàbí. torí àlùfẹ́ pé rọ̀bí àlùfáà wà á nìyẹn. ìyá tó lu bàbá rẹ̀ ní àwọn káàdù ti ìyá jẹ rẹpẹtẹ gẹ́gẹ́rẹ́ta nínú òrùn lórí òkúta lórí pé kó kú ní ìsìláàmù lórí wọn lórí títà di ọlọ́ọ̀bọ̀ ọ̀kan kékeré ọlọ́ọ̀bọ̀ ọ̀kan kékeré. nígbàgbọ́ pàtòkìlà ni àdébò sọlọ́ba àríwọ̀sá pé ẹ̀sùn ìrò ara yà á ṣe fà ìdìnnà mọ́wọ́ ẹ̀yọ̀ ẹ̀yin ara lè á ah, yá sí ẹsẹ̀ sùúrù o ẹsẹ̀ sùúrù àyíbi tẹ́ẹ̀dì náà ní àjẹ́ nọ̀nà àmọ́rọ̀ ọmọ yá sí sọ yìí pé mọ̀nsọ́mọ̀ yóò mọ̀ lẹ́nu ìṣàkùnrin ẹ̀ ń gbàgbà wẹ̀ ọjọ́ tí wọ́n ń ṣèyí méjì pé pé ọwà nù Ramadan àbí òsì nù Ramadan ó tu ọ̀fẹ́ tẹ̀rí lẹ̀ fàkọ̀dé àtọ̀ abàlẹ̀ kọ̀ ọ̀fẹ́ irú ẹni bẹ́ẹ̀ òtún yapa níbi ọ̀mù kọ́mù sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀lẹ̀ àdàgbà níbi ọ̀sẹ̀lẹ̀ láàrin ọ̀sẹ̀lẹ̀ àmúlẹ̀ ní abàlẹ̀ kọ̀ ọ̀fẹ́ ọmọ nínú ọmọ kan láti ọ̀sẹ̀lẹ̀ àmúlẹ̀ ní abàlẹ̀ kọ̀ ọ̀fẹ́ apákan sọ wípé ó bí obìnrin mẹ́rin kò sí afẹ́rẹ́ òbí yẹn. Bí àlùkọ́sùn náà ni wọ́n ń dáa tó àbí àlùkọ́sùn dúró lọ́tọ̀ ọyí dúró lọ́tọ̀ tọ́rí dúró lọ́tọ̀ àbí tọ́jú náà ni tọ́rí o. Bẹ́ẹ̀ náà ni ọmọ sí mọ́rí yàtọ̀ sí àbúgbé fún fún mi. ṣùgbọ́n àdàpè tí wọ́n ti àdéjọ sọ́lá lọ àdéjọ tó jẹ́ kó lọ́kọ́ fún ọ̀hún náà ní abúlé ọ̀ọ́dún. bàbá kọ́ọ̀bì àmọ́rù sọ pé ẹ̀yìn yóò sọ bá gba àwẹ̀ ní ọjọ́ tí ẹ sì yé méjì ń pa rẹ̀ ni àbí ẹ̀yìn ẹ̀ṣẹ̀ apá padà ipe abẹ́rẹ́ màmúdájú pé Ramadan ti bẹ̀rẹ̀ ká ti bẹ̀rẹ̀ ìbáàdà fọlọ́ kódà tá a bá wá gba twenty eight tó sì wá yọ sí gbogbo yẹn rí aa ah, twenty eight yà máa gbà yìí yà máa tẹ̀lé tẹ̀lé ní bẹ̀rẹ̀ àyàfọ̀ ọlọ́run rárá kálukọ́ kẹsàn yọ kan padà yìí tùmọ̀ bá wá ní a jẹ kákòtọ́ jẹ gbà lọ́wọ́ àgbà àkọ́kọ́ ọ̀kọ́kọ́ nínú. òní níní pé ọjọ́ rọmọdán àtọ̀ lórí ẹ̀rọ pé agbọ́dọ̀ fetí lépo agbọ́dọ̀ fetí lépo lórí àsìkò rọmọdán ikú tí wọ́n ti fi rẹ̀ ọlọ́run ti ti tẹun ilé ayé nìsí ó ti fẹ́ẹ̀ dẹyọ kan bí wọn lamẹ́ríkà àgbọ̀ nàìjíríà báwa fẹ́ gbọ́ nàìjíríà ẹ̀gbọ́n gbé tó gbọ́ tó gbogbo tí ń ṣẹlẹ̀ lágbàáyé náà ní kájú ló ti lè wò mọ problem wà mí nẹ problem wà bẹ kọfẹ tí o lè bọ ọmọ kó tù bẹ àwọn wẹbsáìtì tó ti fẹsẹ̀ rinlẹ̀ pé wẹbsáìtì mùsùlùmí lélẹ̀ tàbí wò tẹ́lẹ̀ a lè wò yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ká ti fi fóònù fún àwọn èèyàn wá pákálá gbẹ̀yẹ káàkiri wọ́n bẹ́ẹ̀ sàwọ́dí wọ́n bẹ́ẹ̀ kúwèé wọ́n bẹ ní Cairo wọ́n bẹ ní Yemen tó ti ẹni ń jà tó bẹ̀ wọ́n bẹ ní Palestine tó ti jíjà tó wà bẹ̀ wọ́n bẹ ní Sudan wọ́n bẹ ní Syria tó ti wàhálà ti ṣẹlẹ̀ bẹ̀ àwọn ìwà kan káàkiri bẹ́ẹ̀ náà ní ìlú Èkó tètè tí ìta tó lè fi yẹn kú tètè òótọ́ ní ìjọba abẹ yẹn ló kéde nǹkan báyìí torí pé àsìkò òjò láwà ó ṣeé ṣe kámọ́rì o ọlọ́run ti lè ṣe ìyanu rẹ̀ kọjá pé ìjọ tó tu ọba yọ kọ́mọ kùdò sọ́mọ kílíà àmọ́ ti bẹ́ẹ̀ tẹ̀ẹ́ wà lásìkò òjò lóòótọ́ sọ́mọ wà kílíà ìjọ tó tu rẹ̀ yọ ọlọ́run lè ti bẹ́ẹ̀ mọ̀jọ́ bá bẹ́ẹ̀ káfíńtì lè po kó lè jẹ́ ike àágbáwẹ̀ lágbàdàdú ẹntójú rẹ̀ tó fi tó bọ̀nàkù lẹ́yìn mọ́bílù àbílẹ́yìn táì kó ti fìdí àsàrí rẹ̀ lẹ́ kó tó jẹ sàrí fọ́kàn fún àwọn kókó àlọ́ àwọn èèyàn tó ti àti kéde Ramadan kó lè bá a láwẹ̀ kọba ti jẹ sàrí kan kálífàjáde o tó yọ kọ́kọ́ọ̀lù torí nǹkan mátà jìnnì pé káàmìyàn tó Ramadan ti bẹ̀rẹ̀ ìlú náà ti rẹ̀ bẹ̀rẹ̀ kó ti tẹ̀lẹ̀ fún síwájú sí. àgbà ò tó yọ tí àtọ́jà ló tó yọ rọ ńlọ pàtàkì ó fún oúnjẹ fún oúnjẹ fún o ní sàárì ọ̀tọ̀ làwẹ̀. ọjọ́ tí wọ́n fi èéjì ń pa rẹ̀ tó wà nù àdìsí òun náà ni ọjọ́ tó ti twenty nine àwa wò pé ta tó àbá àròkù ọwọ́ ají làárọ̀ ọjọ́ kejì kò sí màmúdájú yóò mú sáfù nìyẹn yóò mú sáfù nìyẹn tòmọ́tò wá jẹ́ pé ka tó ti a àti sọ̀rọ̀ yóò mú sáfù mọ́ o bí o bá yé àti sọ̀rọ̀ tába ka twenty nine táà ń retí pé ṣé ọ̀la ọ̀jẹ̀ thirty àbí ọ̀jẹ̀ one òun náà ní ọ̀jẹ̀ yọmù sharp. ọ̀nbẹ náà àwọn onímọ̀ tuntun yìí pé tó bá jẹ́ pé àsìkò ẹ̀rùn la wà sísán mọ̀ clear dáadáa táàwọ̀ arẹ́ nìkan kan tó rìpọ́ọ̀tù fóun rótù oníjọ́ kejì lọ́dọ̀ tàwọn kejì yọmù sharp. kejì ọjọ́ iyèméjì èyí tí ọ̀yẹ́mọ̀ jẹ́ iyèméjì ni pé kọjá sí ẹ̀sìn tó wà ń ta àbí àbí iná iná kan ṣẹlẹ̀ tí èéfín tọgbà sánmà tí ò jà rí na àbí etí lọ yọ láti òtún mọ́gídì ń bọ̀ ó tó lọ ó tó lọ ó tó lọ ní ọ̀lọ́ kò jà rí na rí káfíńmọ̀ bẹ́ẹ̀ òórùn èkéde yọ abẹ́ ọ̀yọ́ ajẹ́pẹ́ yọ kejì ọ̀jẹ̀ yọ mùsàkù sẹ́yìn òsì ní oní information kankan tí information bá ti wá kò sí ọmọ ìsákùmọ̀ pé wọ́n rí oṣù kò sí ọmọ ìsákùmọ̀ nìyẹn kò sí information ojú ọjọ́ ti dúdú oní ni yọmọ ìsákùmọ̀ lọ́dọ̀ tó ṣùgbọ́n ìtòrò ìrẹ̀jì ní sàlá ọ̀tà alá náà ní pé ojú sánmọ̀ clear kò clear o lóògùn àti bá ti jẹ́ pé kò sí information so adé yìí pé ó ti di yọmọ ìsákùmọ̀ nìyẹn tòtọ́ bá ti wá di pé ọjọ́ lọ kò sí information kankan àdégbòkílà ìjọ ni ọjọ́ ọjọ́ thirty nínú Sha'ban automatically á bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ kejì gẹ́gẹ́ bí kàlẹ́ndà Saudi àti kéde wọn ìjọ Sunday wọn ní Sha'ban bẹ̀rẹ̀ ìjọ Sunday tó lọ yìí ni wọ́n pé Sha'ban bẹ̀rẹ̀ tòtítù ẹ̀ pé òní ọjọ́jọ́ kelo ọjọ́ keje ìjọ tó sùn bá bẹ̀rẹ̀ náà ni ó parí tàbí kó lé ọjọ́ kan sí ìjọ tó sùn bá bẹ̀rẹ̀ òun náà ni ó parí tàbí kó jẹ́ kó lé ọjọ́ kan sí yẹn pé oṣù inú ìfẹ́ ìtọ́jẹ́ ṣàbáàn nínú kó parí Sunday tí ó twenty nine àbí kó lé ọjọ́ kan sí kó jẹ́ Monday tó bá parí Sunday ajẹ́kọ́ á bẹ̀rẹ̀ àwẹ̀ Monday tí ọba parí sunday tó wáyé kó tún lè kẹsì ajẹpẹ abẹrẹ àwẹ̀ ìjọwò ni o tuesday so àwọn àfitì lẹkọọ. àdìsí tó tẹ̀lé ilé yìí. ibn hajar sọ pé wàá ní ibn umar radiyallahu سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له متفق عليه ولمسلم فإن أغمي عليكم فاقدروا له ثلاثين وللبخاري فأكمل العدة ثلاثين ولو في حديث أبي هريرة رضي الله عنه fàákìmẹ́lú ẹ̀dàtà ṣàbánà sàlàbí. ó ní ọ̀rọ̀ wá látọ̀dọ̀ abdullahi bin umar kọ́lọ́n kọ́ yọnu sí kọ́lọ́n sí bàbá ẹ̀ náà ó lóun gbọ́ tí ìkí ọlọ́run sallallahu alaihi wasallam tó ń sọ yìí pé idha ra'aytumuhu fasum tẹ́ ẹ bá ti rí ẹ̀yà àgbà wẹ̀ wọ́n. ìjẹ́ pé wọ́n ti sọ̀rọ̀ kan síwájú ọ̀rọ̀ náà ni wọ́n sọ̀rọ̀ nípa àlètẹ́sù ànábì ọ̀sọ́lá bá àlè ọ̀sọ́lá ọgbọ́n tí àwọn sàábà rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa àlètẹ́sù lọ́wọ́ ajá ti sọ lọ́wọ́ ẹni tí wọ́n ara rẹ̀ kò mú wà fún un ẹ bá ti rí fàyìnbó máa rí èkó tọ́ba rúdú kọ́lé sẹ́kùdì sẹ́kùdì òkèdè nílòdì sẹ́kùdì òwúlà ẹ̀kọ́ ìgbòho sẹ́kùdì òwúlà ẹ̀kọ́ ìgbòho. àǹfààní aláàkọ́tà rí bíi àdìsí ni pé ìdájọ́ sẹ̀ríà lórí bíbẹ̀rẹ̀ oṣù rọ̀mọ̀bán òun náà ní pé àrùbíyà lùbàtọ̀ríyà káfojúrí ilé tẹ́tù báyìí. àwọn oníkìtà àwọn ní òkú olórí òkú wọ́n dúró lórí ìmọ̀ ni wọ́n ti ṣe ìtaàbò kalẹ̀ lọ́jọ́ pé wọ́n lágbára pọ̀ ìwé kan bẹ lọ́dọ̀ mi ìdí náà gbà lọ́dọ̀ Professor Abdulrahman olóyèdè ní UI káwọn náà sọ wípé pọfẹsọ káfíìlì ọlọ́sọ̀ ló ní ẹ̀ mú bọ̀ láti conference kẹ́kẹ́ ẹ̀ ṣe táwọn náà fi ní kọ́pì lọ́wọ́ ní tó gbà lọ́wọ́ wọn léṣe wọ́n sọ pé gbogbo ìgbà tó fi dọ́dọ̀ àwọn tí wọ́n bá ti kéde oṣù ní Saudi báyìí àwọn máa ń lọ wò ní ipe máa ti dé ní rẹ̀ àti bẹ̀rẹ̀ àtòpin bẹ́ẹ̀ náà sì ní léyà ìwọ̀n abẹ́tẹ́ náà ti bẹ̀lẹ́ sí mo rí pé bẹ́ẹ̀ náà sì ni àtàwẹ̀ àtìléyà ó sì ti wọ two thousand and ninety eight ara àlọ́rẹ̀ sì ni lọ́dún tó ń ti kú o tó ó ti níye ìgbà yíyí tí yóò yí tó tó bá yí báwo ni tọ́jú rẹ̀ o kí á sì máa gbóòlù pé yí. ọdún táwa máa ń kà yẹn ó ní òun lórí ó ní òun lórí eh, three sixty five tàbí kébù three sixty six lẹ́kì yà alẹ́ rẹ̀ ìrònú nípa tó bá tó ọdún mẹ́rin yẹn ń gba àpọ̀ mẹ́rin lọ́dún kan kó lè fi ń bùkátà láti hàn ọdún kọ̀ọ̀kan ní ìgbésẹ̀ òun náà ojú ẹ̀ lórí. ó lè jẹ́ pé àsìkò tí wọ́n bá sí kalẹ̀ fún níbi ètò káàbù yóò ṣe déédéé pé àsìkò tí ìlẹ́gbẹ̀sọ ọyọ ọ̀sán gan ní bí aago méjì ṣùgbọ́n ta ní òrí oṣù bá aago méjì níbi tí òun ti bẹ́ẹ̀ ta ẹ̀ lérí gbogbo tiẹ̀ nígbà tí ìyẹn kan ní inú ẹnìkan wà wò lọ́ọ̀kan million litre tọ́wọ́ sọ pé sọ̀rọ̀ àtùpà tó mọ̀lẹ́ àtùpà ni gbèlè ẹgbẹ́ yá mọ̀lẹ́ àtùpà. so ṣùgbọ́n tí wọ́n wọ́n ti pè sí ojúmọ́ sẹ̀ríà ọ̀wá dúró lórí ìyún ipe ìṣirò wọn tí wọn bá ti ṣe kalẹ̀ ẹ má wulẹ̀ wo sánmà mọ̀ ẹni ẹ má lò kò sí yìnyín Islam alèsè lọlọ etí ẹ tó ti lọ ni wọn nímọ̀ sí ní àti gbé ìsirò kalẹ̀ fún ti ń bọ̀ abodori sọ pé mọ́ sàmà làmúyàrá òkú mi máa ra àrà òun máa yẹ kí n lè lẹ̀ yìí máa ná alẹ́ kọ́ ẹ̀yẹ́ dùrẹ́ ni ẹnba fi ń tí òòlù lọ́wọ́ àti tuntun lórí ẹnba fi ń torí lọ́wọ́ àti tuntun tí òòlù nítorí súnmọ́ yóò jẹ ọmọ tí o tó jẹ́ nàbí. ìgbìyànjú tí wọ́n nìyẹn ṣùgbọ́n àlejò ọlọ́run èyí ń bọ̀ ọ̀tẹ́ni kàkọ́ mà. torí ẹ̀rọ jẹ́ pé àlégbára ní kìtáàbù àlégbára ní kìtáàbù àlégbára ní rárá. ìmọ̀ ìkáàbù àdìgbára lè rárá nǹkan láti gbàrẹ̀ àwò ìmọ̀ yẹn náà ti bẹ̀rẹ̀ àti ànábì ọ̀sán lọ́la àdìgbò sọ̀rọ̀ ṣùgbọ́n sọ fún ayé pé ìdára èkó mú pàtó mu tẹ́ ẹ bá ti rí ẹ̀ka àwò túmọ̀ ìfẹ́ tẹ́ ẹ bá rí ẹ̀ka àwò nínú àdìsínú rẹ̀ sọ pé láàbà tó mú àtúntà àtàrà wọ́n là tó fi àtúntà àtàrà wọ́n ẹ gbọ́dọ̀ bá wẹ̀ lẹ́yìn nínú ẹ gbọ́dọ̀ tóbi lẹ́yìn nínú. Rí káàdì pẹ̀lú ojú ni láti mọ̀ pé ìdájọ́ yìí ti bẹ̀rẹ̀. Ẹ lè wá lo máikróskóòpù kò nira rárá ẹ fi ràn ojú lọ́wọ́ ni. Ẹ lè fi máikróskóòpù ọmọ ti fẹ́ lásán kí ni ọmọ gbòòdú bẹ́ẹ̀. tó agbọ́dọ̀ rò bíbá tí yẹn dá nílẹ̀ ìgbé òun fẹ́ hajj tọlọ sanwó n'gbà àsìkò dìbò wọn ní òtò ní apọ̀ ó ti ra tó ti gbogbo ẹnu tó jẹ lọ ọwọ́ adé mọ́tà àbí ó débi nǹkan ọ̀sùn pé tòsí mọ́tà ọwọ́ aníkọ́ máa nìyẹn wà a tún èmi tí mo sanwó ara ní Nàìjíríà. lẹ́yìn tí daniel àti gbà náà irú ẹni bẹ́ẹ̀ tí ọba ní má nìyẹn wà nínú ẹ̀kọ́ kò ní àjì kò ní wá àníyàn nǹkan dà lẹ́hìn àníyàn yìí pé mò ń gbèrò rẹ̀ kí n ṣe lásán ni kọ̀ọ̀rọ̀ ti ń bẹ́lẹ̀ pé bàtà fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kọ́fẹ̀ wà má nù wá pé wọ́n lọ́mú tó á bẹ̀rẹ̀ báyìí o. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rọ̀mọ̀bọ́n ká spẹkuléètì kalẹ̀ ká dábàá kalẹ̀ ká ṣètìrò ìtààbù kalẹ̀ ibi ìgbà báyìí yọ ọ̀bọ̀ sí kejì adé mọ̀lẹ́ lágbára tá a ti gbé ìwọ lọ àti wọ́n á bẹ̀rẹ̀ báyìí o bá tó ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ mi kò sí yàrá àti wọ́n wà gbọ́dọ̀ bá wọn náà bàbá wa ti ń jọ̀ ọ́n sí o nígbà wọn bàbá yín ti ń jọ̀ ọ́n ó di púpọ̀ fún wọn láti ara pẹ̀lú nature even mọ̀tẹ́lì mọ̀tẹ́lì pé ó di púpọ̀ fún wọn kò sí nǹkan gùn ju ẹsẹ̀ ràkúnmí lọ kò sí tẹlifóònù fún ìfóònù àwọn kò sí tẹlifóònù ọmọ tí ń yẹ bẹ́ẹ̀ rẹ́díò à gbàyẹ̀wò ọ̀dẹ̀ ẹ̀dọ́ ọ̀dà ọ̀dọ̀ ọ̀gbọ́n gbé gbàgbé ẹ̀kú yẹn èkú lọ́jọ́ náà nípa ní ẹ̀rọ àtọ̀rọ̀ kalẹ̀ rẹpẹtẹ tí ó gbé <laughs> tòun sì tó strange sí wọn nígbà òde oko ìlú ni ẹ fún <laughs> so àbọ̀dọ̀ tẹ̀ yí pé a sọ fún yàrá àdúgbò ẹnu lè sá àti ẹnu ìṣẹ̀lẹ̀ kí ni sẹ̀rí àti wálé sẹ̀rí àti wálé yìí pé kí a rí i. olùkọ́ ti ẹ̀sìn nítorí ti gbójú tó fáwọn tí a bá lẹ́sìn òun náà ti pé tí a bá di sẹ́ẹ̀tì kéde nínú ìlú kan ìfọlọ́tẹ̀tẹ̀ ẹ̀yẹ gbọ́lágbà yìí alẹ́ ló gbójú ní ẹ bá ti lọ́sàn-án abẹ́ ẹ̀sìn gan arábù alẹ́ ló gbójú káwọn èèyàn tiwa náà tí wọ́n gbìyànjú tí wọ́n bá wá rí ìyẹ́wò àfún wọn ní sọ́ọ̀tì ibi tí ìfọlọ́tẹ̀tẹ̀ wá ẹbí kiri tí a kiri ní ìlú báyìí ìlú báyìí ìlú báyìí ìlú báyìí ìgbọ́n wọn ti di oṣù àjẹpẹ́ ti di oṣù àánú ọ̀gbẹ́. àdébùrọ̀ sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ ọba gbogbo àdúgbò náà sọ pé ìdára èyí kò mú pàtàkì mú kẹ́ bá ti rí ẹbẹ̀rẹ̀ àwọn àbá kan inú wọn ní tàbíyà gbogbo àwọn tàbíyà kápẹ́pẹ́pẹ́ ọ̀nà nàìjíríà ipe ìlú kọ̀ọ̀kan tọ́ba rí iná ẹ̀sìn wọn bẹ̀rẹ̀ o tí ọba rí ó lè mọ́ tẹ̀lé ìlú mi ọ̀rọ̀ yẹn lẹ́pọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀lẹ̀ owó ti pọ̀ jù tí ẹ bá ti rí ibi kan tó wà kàn fún ẹ pé mùsùlùmí ni wọn wọn ti di lọ́sọ̀rọ̀ bá kàn fún ẹ. ó ti dọ̀rọ̀ wọn lè gbogbo ibi tí ti kọ́kọ́ rí náà ní ìlú wọ́n máa rí tẹ̀lé ra wọn tó sùn lọ lọ́wọ́ wẹ́ẹ̀ torí kí ìlú ti kọ́kọ́ yọ ibẹ̀ náà lòun ti kọ́kọ́ ti tí ọba wọ̀ ní kò lè wọ̀ ní wẹ́ẹ̀ gbàdé ayé ti gbogbo ibà lórí tó Australia àwọn yẹn fún jù láti kọ́kọ́ rí kótó wa máa ma gùnlé àti ẹ eh, Malaysia Indonesia àwọn yẹn wọ́n bọ̀ fún ọdún bọ̀ kótó wa fún India kótó wa máa fún àwọn Pakistan. Afghanistan ó tẹ́tẹ́ wà lọ́nà àwọn ẹ̀dẹ̀ lágbáwá Saudi àwọn òbí kótó ti kótó tẹ̀ máa ka eh, kótó máa ka Yemen àti Cairo Egypt kótó tẹ̀ wà ń sọ bá ń sọ Egypt lọ́dọ̀ ẹ̀ pọ̀ ní eh, Egypt Sudan yóò tó kẹ Nàìjíríà yóò kó lọ́dọ̀ tó kótó tẹ̀ wà ń sọ Benin gbogbo ìgbàgbà òkútó tẹ̀lé ma mọ̀lẹ́dẹ́nìà lọ́wọ́ àdúgbò lórí mọ̀lẹ́dẹ́nìà lọ́sẹ̀ mọ̀ àwọn Amẹ́ríkà Kánádà gbogbo ti yé sìn tó ìkálukó ti máa rí lọ nìyẹn kéde pé kára lẹ́tà wà lọ pé àwọn ẹni kọ́kọ́ rí báwo tó àràrà o bí ó ti wá nìyẹn. àti lè fi wí àsìkò òun kágbé bó ṣe rí àsìkò lásìkò òun lọ́wọ́ àsìkò tiẹ̀ ní tẹ̀lé òun náà ní kọ́ tẹ̀lé di àwẹ̀ rárá o irun ojúmọ́ ni àwẹ̀ oṣù ni ọjọ́ kan ò lè jẹ́ Ramadan lọ́dọ̀ Australia ọmọ àjẹ́ ní Saudi ọmọ jẹ́ ní Nàìjíríà kò sọ àbí tí ẹ bá ti lè ṣe. tòtò wá ti lè jẹ́ sọ̀rọ̀ mọ̀ bá ń ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wọn káwa náà ti ẹ̀sìpẹ́kì gbé tiwa náà ti tẹ̀lé lójú ẹsẹ̀. ní ẹ bá fi lè pé Ramadan ti bẹ̀rẹ̀ Amẹ́ríkà kẹ́sì náà tó ti fò wá ru àwa láàrin. mo rò bó ti ń sìn tó bó ti wà lọ́jíkà nìyẹn gbàdá ní sọ́ra bó sọ̀rọ̀ sọ pé ìdára ẹ̀ ìwúrù bá tuntun mọ́ ìtọ́ òbílẹ̀ ní kò mà. àdìsí kùrẹ́ ìtàn àbá ìmọ̀ lórí ìyá àdúgbò. sọ̀tọ̀ bí hákàdà àmọ́ràn ọ̀rọ̀ tó lù láti sọ̀rọ̀ àwọn àyè wọ́n gbàdá oníbàdàn ti fi kọ́ wá látẹ̀yìn yẹn ọmọ lórí ìtìhádì tiẹ̀ tọ́jà ìgbé wọ́n ti kọ́kọ́ wí oṣù ní sáà wọ́n wá fún mi kọ́míkà òtọ́tọ́ rárá o ìgbé nípa ìṣúná lè tó wa ìjọ sáfì làwọn àyè tó lẹ́yìn àti ìṣúná sáfì rẹ̀ àti ká gba òwe sáfì ọ̀hún àti ká gba àwọn ọ̀rọ̀ báyìí ló ti kọ́ wá láti ẹ̀sìn. ànábì ọ̀pá láti yí pé táwọn ará sáàmù bá rí kẹ́yìn ń tì rí ẹ mọ́ bá wọ̀ kò sí àdéjì rẹ̀ abẹ́ ẹ mọ́ tó ní ti kọ̀tà ti sọ̀rọ̀ wá. àgbọ̀nyé látara àdíje lè látàkú mọ̀ àtàbàrà wò ìdá ara ẹ̀ tó bá tó. ńlọ́túmọ̀ sí àkàdá àbọ̀ràn ọ̀rọ̀ tó lágbára ànábì pàṣẹ ti rọ gbàgbọ́ yìí lọ gbọ́ sí ibi àti ìyẹn ló sọ̀rọ̀ pé àtàtà máa rọ̀ sí ìlà sọ̀rọ̀. Ìgbéyà ló jẹ́ pé ọ̀rọ̀ ìjọ ní tàwọn onímọ̀ ní pé táwọn kan bá ti di ìjẹun jẹ́ mùsùlùmí ìjẹun tó ń déédé ó má jẹun tó fún wọn lára. Ó ti di túlá ìdílé tó bá wà ní wẹ́ àwọn èèyàn yẹn wẹ́ẹ̀kì àwọn èèyàn tí wọ́n rí yẹn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn. tó tọ́ba jẹ́ pé tí wọ́n wà tí wọ́n bá dènà sí ó lájẹ́ pé àwọn ṣe mistake ní òwúrí lé èdè pépọ̀ yọ ọwọ́ àǹtà àwọn ọmọ òrí mo rò pé ibà mi ti yé àwọn náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àfẹnudọ́ba ṣe é pé òwúrí pa wọ́n pọ̀ sẹ́yìn bá ti ní ẹwà lálẹ́ báyìí àwọn ti bọ́ sáà rọ̀ sí i tó sẹ́yìn bá rí i níbi àwọn oṣù ojú ọjọ́ tó gbòòrò tí ń sùn tóbi tí ẹ bá àtúnwà láàrin gbòòrò ti wọ̀ lọ́dọ̀ ọtí báyìí tẹ́yìn rí gbòòrò ti wọ̀ lọ́dọ̀ ọtí ẹni òun tẹ̀lé jọ lọ́dọ̀ ọtí wọn àwọn ènìyàn ò lè bẹ̀rẹ̀ àwọ̀ ó dùn bí ọjọ́ kejì pépé bẹ́ẹ̀ bá fẹ́ sínú náà tẹ́yìn bá ti rí báyìí àwọn ènìyàn sínú àwọn olórí kóòdù lọ́dọ̀ kejì náà. ṣùgbọ́n àwọn tó wáyé pé òwú èyí ọdún tí wọ́n fi rí nǹkan kan náà lẹ́jọ́ ilé tẹ́sí ni wọ́n ti dá àlè ìlànà àlè ìlànà ní èdè lábáwá ó lè jẹjọ́ kejì ó lè jẹjọ́ kejì ó lè jẹjọ́ kẹta àmì ní kódà ló fà so which means yóò ti máa extend bí bí ọjọ́ kejìlá ìkẹta láìkẹ láìkẹ ló ní wọn kú yóò ti wá bẹ̀rẹ̀ fún akáǹtì láti sixteen so ló pa àwọn ayé kó ti wà báyìí kí o ti wà báyìí ike ìlànà náà ti ń di ìdílábàá wa ṣùgbọ́n ní sẹ̀ríà tá a lákọ̀ọ́kọ́ yẹn ni o nítorí àdìsí àbẹ̀lá mi ò mọ̀ mo sọ pé bàbá àdìsí lè yẹ láà. àwọn èèyàn jáde ṣe ń wá òyìnbó tẹ́kù yìí bàbá tí o ti ọjọ́ kejì ní kò ní ti rí ọmọ ọgbà àpá rẹ̀ kò ní ti máa lọ fún omi kan kò ní ti máa lọ fún omi kan. ìjọ kejì ìdílé ìjọ mọ́ndé èmi náà fojú rí ibi tó wọ́wọ́ ìdódò agbègbè ojú rí báyìí ká o sì lè yẹn yẹn rí lánàá. òrùjọ a ìmọ̀jọ àkọ́kọ́ ẹ̀ ní wọ́n difficult ọdún kan tó gbogbo dúró níbí ní alájùlọ́dọ̀ wa tó orí oṣù oṣù àkọ́kọ́ báyìí mo ti fi àwọn èèyàn fún àti ìgbà yìí mo wá fi àwọn èèyàn fún wá bẹẹni ìwípé látìgbà tó ti yọ làwa ti ń lò tẹgẹ ti gbogbo rírì bá lọkọjá tẹmí bá lọkọjá tẹmí ọlọ́kẹ́sọ ìgbà kéde ẹ̀ pé àwọn èèyàn tó fún ọ wá wò ní bá wá sòtá àjọ wò báyìí dídúró tẹ ẹ bá kiri òru náà lẹ́wọ̀ àbáyé ẹ̀ mọ̀ òru náà kàn yín fèé èsì bá gbòó yóò kó báyìí tẹ́wá ti gbòó yóò kó báyìí tó yóò tó gbòó dọ́mọ́ nù. tọ́ba ti fi kẹ́ ẹ̀sìn báyìí kẹ́tọ́ nígbà tí òun yọ láàrú sẹ́ńtà òun ti fi máa yọ nígbà bá àkóbá pẹ́ tó máa kò tókè yọ bí ilé tẹ́tù náà nì èyí ó dùn báyìí ó máa wù lọ́ọ̀kọ́ báyìí tọ́ba ti di pé tẹ́tù báyìí kí sórí ó ti kó níbi ìdájọ́ rúkọ̀lù ìtawọn sáńgìlìtì kùránì dùn àwọn kùránì kàkọ́nà táwọn máa dúró lè ife dẹdẹ tó báwo kò ju ife ìlànà ìrẹ̀lẹ̀ à tó tẹ̀ jẹ́ ìlànà ìrẹ̀lẹ̀ lágbára. oṣù ọjọ́ kejì kẹta ìyẹn dúró lè o ní ọ̀bá tẹ̀lé àwọn. anabi ọsọlọ náà àti ọsọ àwọn agbègbè mọbi bá jẹ pàtìkì nàrótó ẹ máa gbó anabi ọsọlọ náà àti ọsọlọ àwọn agbègbè tí ọba ti di wípé ó rújú fún yín lọ́ndì twenty nine ẹ pè bubu rẹ̀ ẹ pè bubu fún ẹ bubu fún yẹn. kátàrà ni pété kátàrà ń tẹ̀lé pété yọ ní nǹkan wọn nǹkan kéèyàn ó pé a tí a yí èkó rẹ ti gé bẹ́ẹ̀ ń fi èkó míì sí ọwọ́ á èkó yẹn pálí kájọ ọwọ́ á mú tó tóbi ọwọ́ á lórí ọwọ́ á fi fẹ́tù máa ṣe ọ̀nkà dára rẹ̀ kọjá pé bàtà ọ̀bà gé kó lè ṣe tí ó dé ìdúgbò rẹ̀ tó tún á bàjẹ́ ọ̀fẹ́ kó bó ṣe fẹ́ di ọ̀kadàrà rẹ̀ tó ti é sì ọ̀kadàrà rẹ̀ kalẹ̀ nìyẹn. Hello? òun pé buru rẹ òun pé buru ẹ kalẹ̀ nìyẹn mọlòkó jésì tóbi àtàlù sàtà lọ pé fáfù gbèrú la ẹsẹ buru fún ẹsẹ buru ẹ tí ẹ bá ṣe pé àdìsí yẹn tún wá lọ́nà míì tó ń túmọ̀ pípé buru yìí ìtì ìmọ̀mọ́ amọ́dù kùtì ni wípé ẹ fúnlẹ̀ mọ́ sàbáàn ẹ pè buru ẹ ó ní. fàmà kòdìrà àlẹ́ yìí kù ẹ̀tọ́lọ̀ bá ti jẹun rẹ̀ mú ọ̀run tó kún tí jẹun rẹ̀ ọ̀gbà yìí pọ̀ yẹn fẹ́ mẹ́jẹ tá a bá mọ̀ ọ̀gbà yìí pọ̀ ẹ dẹ́bí túmọ̀ sí pàtàkì pé ti ní sọ̀rọ̀ oríṣiríṣi gbólóò mi ti máa ń lò kọ́rọ̀ tó lè kílíà táwọn tàbí rẹ̀ ààyè ní ọ̀fẹ́ pé fàìlì tó tóbi ààrẹ ìfọ̀ tẹ́sí bá di yín lọ tẹ́ẹ̀sì orí náà rí oṣù lọ́ọ̀dì twenty nine ṣàbá fákúndé òwò láwùjọ ẹ pè gbogbo rẹ̀ kọjá ọgbọ̀n èwo lẹ́ẹ̀pẹ̀ gbogbo ọjọ́ ọgbọ̀n tó sì ti bọ̀ ní àbójútì ńlọ ó sì ń lọ ní ó tún wá sọ nínú Bukhari pé fàyìn fàyìn rúmọ àlè tó bá rújú fún yín tẹ́sí ju òdì yín lọ fà á sì mélòó lè é dáadáa àbí ẹ jẹ́ kó ń kàwé pé táàtì òǹkà ìwó ti ṣàbáàn bẹ́ẹ̀ náà ní tọrọ mọ̀mọ́án tó di twenty nine kẹ́ẹ̀rí ìlẹ́sẹ̀sù ẹ jẹ́ kó ní òdì kínní ló ti sàlàbí. nínú rìwáyà mi sọ pé fàákì lò ìdáka ṣàbánà sálátì ó tún wá là lójú ó tún là ó tọjú ẹ jẹ́ kí ó ka ṣàbán tó pété ni tó táàtì tó ibi àti ìṣẹ̀lá mọ́sálà kan wẹ́ ọkọ ní kíkọ nígbà tí wọ́n sọ ní etí mi bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ ṣe ìpàdé ààrẹ ẹ̀jẹ̀ kọ́fúrẹ́ǹsì lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ máa pe àwọn ẹ́sípàtì àwọn tó pé kéré kọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì àwọn tó lè pé kéré kọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì àwọn íńtánẹ́ẹ̀tì kọ́ àwọn àwọn èèyàn íńtánẹ́ẹ̀tì àwọn ìjẹ́ bá kà àwọn tí ẹ kó ẹ̀kọ́ tí ẹ kọ́ lọ́dọ̀ àwọn àbá àwọn tí ẹ òun náà ní wípé wọn láwọn ọ̀fẹ́ tó ga láwọn òdúdú pé ká tètè bẹ̀rẹ̀ oṣù ká máa sí láti mọ̀ arab nígbà tí conference nígbà bẹ̀rẹ̀ sí sí láti Ramadan láti mọ̀ arab wọ́n sì fẹ́ mẹ́sẹ̀gì táwọn èèyàn pé ká bẹ̀rẹ̀ kò lè lóṣù o nígbà wọn wá ti mọ̀ arab wọ́n ní káwọn èèyàn wá oṣù. tí wọ́n fi mọ̀ bá tọ́pá rù ọ wọ́n wá rí o wọ́n wá ní àyẹ̀sọ̀tà sọ pé dá sàádùn lè fi jáde dára sí i àtàmọ̀ aráàmù yẹn sí sáàtì a ti rẹ̀ ìdẹ̀rọ̀ kúkú ní oṣù àjẹpé ọ̀túnla ní tọ́pá kò síbi kankan tó ti wá ju ọ̀rọ̀ ẹ̀sìn tá a fẹ́ ṣe nípa rọ̀mọ̀dán tá a fẹ́ gbà ká má ti ṣe ká lòfin ọlọ́run ní fásitì rúlà òbí wa tó níbi àárín ṣàbáàmù sí rọ̀mọ̀dán àti rọ̀mọ̀dán sí ṣàwáàlì. ńlọ́wà kì ṣe kí arọ sọ pé fákìdìrú làwù ní muharram taladin fákìdìrú làwù ní sọfàrù taladin fákìdìrú làwù ní kéde ìbàjẹ́ bàbá gbé rọ̀wọ̀ dá ẹ́ <laughs> ọjọ́ bí wàá rẹ̀ <laughs> ọjọ́ bí wàá rẹ̀ ọjọ́ bí kaka kò fẹ́ ẹ̀sìn wa ti bẹ́ẹ̀ náà ni kò fẹ́ fa rẹ̀ tó bá yẹ kó ثلاثين فقال الصلاة في عبادة الشوار وعادة الأرض تحت كلا لا إله إلا أنت نستفتك ونتوب إليك